pé gbogbo àwọn àfáàgé àrònú àdẹ̀láròjinlẹ̀ gbogbo àwọn ẹlẹ́sìnmẹ̀sìn mùsùlùmí kìrìsìtẹ́nì tó oníṣẹ̀ṣe ẹ jẹ́ ká wọ́n pẹ́ ẹ méje káwọn fọ́lọ́wọ́sì oṣù àdọ̀tá ara wa ẹnìkan wà lọ́lọ́n nínú kìrìsìtẹ́nì wà nínú mùsùlùmí wà nínú àti ọ̀fẹ́ bá akẹgbẹ́ rẹ tí ń ṣe akíbankọ àti bọ̀tànkọ́ ẹ̀yin followers kẹ́ lè ń dá wàhálà lẹ̀ nú ẹ̀sìn ẹ̀yin lè ń dá wàhálà lẹ̀ mi ìsinmi ẹtí ẹ lè máa fi ọlọ́pàá alẹ̀ mọ́ o mi ìjáde o mi ìsẹgbẹ́jú ẹ̀ wọn ò borí èyàn lẹ́ẹ̀mí wọn ò bẹ̀sẹ̀ èyàn lẹ́ẹ̀mí mi ìdẹ̀ lórí mi ìwárí mi ìsinmi ẹtí ẹ lè fọlọ́pàá alẹ̀ mọ́ o èyàn ò sì lè fi lọ́ọ̀yà àgbàdájọ́ alẹ̀ mọ́ mi o. bákan náà mo dẹ̀ fẹ́ sọ̀rọ̀ lórí àwọn followers àti wàhálà táwọn followers ń dálẹ̀ eto said on behalf muslim on behalf christian on behalf ìṣẹ̀ṣe èmi ọba yìí sọ pé kò sóògùn o mi ì dẹ̀ sọ fún yín pé mi ò ṣe o mi ì dẹ̀ sọ fún yín pé mi ì ní ṣe mọ́ o gbogbo ti bẹ lábẹ́ sánmọ̀ nínú ayé lólógun o ogun ìhòòhò ní káwọn sọ àdírẹ́sì àǹfààní láwàní o àti fìlà. àmọ́ jí àbùkù káàfọ́ àtàwọn òdojú ìjà kọra wọn kẹ́nìkan jẹ́ bíríkìlà bóyá o jẹ́ ẹnjìníà bóyá lọ́n kí ọ wà níjọ wà ní áfíṣáàdì kọ́ máa bá mi sọ pé ìwọ o ti ya owó lẹ̀ tó fi bá mi sin ẹjọ́ àbúrò rẹ lọpọlọ tá a lò ní àbọmọ ẹyẹ àbí fámìlì ẹ àbúrò rẹ sọnù tó ń wá ẹ̀yin fọlọwọsì kẹ lè ń dá wàhálà lẹ́nu ẹ̀sìn ẹ̀yin lè ń dá wàhálà lẹ èmi ìsáàfà tíyẹlẹ tíyẹlẹ mú dání o àtíyẹlẹ tì í pé èmi mo ní ọmọ ṣe báyìí no sẹ́yìn fọlọwọsì lẹwà tí wàá síra wa èmi ìsáfà kàfíńtà o mi ìdẹ́ ìsáfà bíríkìlà o mi ìdẹ́ ìsáfà mẹkáníìkì o àáfà àpọ́nbélé ni mí o ọmọ sùmùrù òrìjìnà ojú ilé dẹ̀ ni mí wàláhì tàláhì rọ́bùlì kààbà mi ìdẹ̀ sínú àfà àti ọmọ polóògùn Dr. Ahmed Alifulani ọ̀rọ̀ gidi lẹ́sọ̀ bàbá àbúrò ní sẹ́yìn àbọ̀ ọ̀sẹ̀ máa polóògùn ẹja polú àṣírí. èyí tó bí ètò ẹ̀rí ọ̀rọ̀ ló kómokómoro wá èyí tí wọ́n fi ọ̀pọ̀lọ́ sí pọ̀ nínú ìgbà àdúrà ìyọ̀ǹda ọlọ́run tọ́lọ́ndẹ́ èyí á máa fi sí ògùn tútù ọmọ tí tútù bá ń bẹ lára ẹ̀ ọmọ tí bá máa ń dákú a máa ń lu ọ̀pọ̀lọ́ fún ẹjọ́ ẹ má mẹ́ni bá kéèyàn ihun tí òní bá gbé ni ẹ pọ́gbẹ́. ọ̀rọ̀ àwọn followers ni mo ń treat lọ́wọ́ gbogbo àfáà ti bá ń ṣe dáwà tó bá jẹ́ pé kọ́mẹ́ǹtì àwọn followers wa la bá ń wò ah, èèyàn dẹ̀ déwájú ọlọ́run ó sì ní báládà dáwà kankan gbogbo tí yẹ̀rọ kó orí kójọ láyé yóò sì tó parẹ́ lójú ẹ̀ àwọn tí wọ́n mọ̀ ń pọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn followers mélòó ló mọ̀ ń pọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn suggest ni wọ́n mọ̀ suggest ó wá máa ronú pé bó ti yẹ kó rí rèé bọ́dẹ̀ ti yẹ kó rí òsì nípa ọ̀rọ̀ ẹ̀sìn no bọ́lúwa ṣe wí bánẹ́bí ṣe wí lọ́rọ̀ ẹ̀sìn it's not suggestion ó lè máa suggest because mo rí pé gbogbo àwọn àfáàgé àrònú àdèláròjinlẹ̀ lánàá ọlọ́pàá ọmọ sá kójókójó lọ́dọ̀ àfà ọlọ́pàá ọmọ sá kójókójó lọ́dọ̀ pásítọ̀ ọlọ́pàá ọmọ sá kójókójó lọ́dọ̀ oníṣẹ̀ṣe àfà mi ẹ bá ń gbàdúrà afẹ́ lọ tíìmù kan lẹ́nìí ọlọ́mọdé pàdé àbúrò pásítọ̀ ẹ bá ń gbàdúrà ètí ó pe babaláwo rẹ̀ bẹ́ẹ̀ náà lọ́ọ̀yà bẹ́ẹ̀ náà ládájọ́ ẹjọ́ ẹ̀sìn náà là ń túnṣe táwọn àrẹsẹ̀ ara wa ẹjọ́ sẹ́sìn ni sẹ́sìn náà làtúnṣe followers yóò máa fi ilé ẹjọ́ followers yóò máa fọlọ́pàá dẹ́rù bà ẹni tí ń ṣe dáwà owó wo lówó ogbó tí ń bẹ lọ́wọ́ yín kò sí mẹsáàsì ládùúgbò yín tẹ́ràn lọ́wọ́ ẹnìkan wà lọ́lọ́nkẹ́hùn nínú kìrìsìtẹ́nì wà lọ́lọ́nkẹ́hùn nínú mùsùlùmí wà lọ́lọ́nkẹ́hùn nínú ṣẹ̀ṣẹ̀ ó máa àti pé ọ̀fẹ́ bá akẹgbẹ́ rẹ tí ń ṣe dáwà ṣẹjọ́ continue akíbànkú àti bọ̀tànkọ́. àti bọ̀tànkọ́. kódà tí gírì tí gírì bá ń ṣèyàn a tún máa fi ọ̀pọ̀ lọ sẹ́ẹ́. bẹ́ẹ̀ bá tẹ nǹkan mọ́lẹ̀ bẹ́ẹ̀ bá tẹ oògùn mọ́lẹ̀ tó tẹ nǹkan mọ́lẹ̀ tẹ́sẹ̀ rẹ̀ wáwú tẹ́sẹ̀ rẹ̀ bọ́ họ a máa fi ọ̀pọ̀lọ́ sí ẹ̀rú ẹ̀ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run tí ó dẹ̀ kú ọbẹ̀. bẹ́ẹ̀ bá lu mọ́gùn ọlọ́mọdé á lù ú èyí a máa lu mọ́gùn lára ìyàwó ẹ̀ a máa fi ọ̀pọ̀lọ́ sí ẹ̀rọ mọ́gùn táà fà àwọn nǹkan mẹ́ẹ̀kún tọ́lọ́wọ́ dẹ̀ tààrẹ ìgbàkóso àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ méjì lọ ní rẹ́sì lórí àwọn fọlọ́wàsì o àwọn fọlọ́wàsì wọ́n fẹ́ ba iṣẹ́ rẹ onídàáwà jẹ́ ni o iṣẹ́ rẹ owó gbóná lómi ní mi ìsinmi tí ẹ lè máa fi ọlọ́pàá àlẹ̀mọ́ o mi ìjánu o mi ìṣègbẹ́jú ẹ̀ wọn ò borí èyàn lẹ́ẹ̀mí wọn ò bẹ̀sẹ̀ èyàn lẹ́ẹ̀mí mi ìdẹ̀ lórí mẹ́ẹ̀ e wá rí mi sí náà tí ẹ lè fọlọ́pàá alẹ̀ mọ́ o èèyàn sì lè mi lọ́ọ̀yà àbádájọ́ alẹ̀ mọ́ mi o ọlọ́run kún èmi gẹ́gẹ́ kẹ́kẹ́ ni o ọlọ́run kún mi kẹ́kẹ́ pẹ̀lú àánú ẹ̀ ọlọ́run fún àánú rẹ̀ kún mi kẹ́kẹ́ àmọ́ báwo ni Islam ó ṣe gbòòrò báwo ni àlàáfíà ó ṣe jọba báwo ni ìfẹ́ ó ṣe jọba láàrin mùsùlùmí láàrin oníṣẹ̀ṣe ṣe báwọn àtàná ṣe ṣe àwọn àfa ìgbà àtàná tí wọ́n sọ eléégún dàfà tí wọ́n sọ olóró dàfà tí wọ́n sọ ẹlẹ́bọdí mùsùlùmí tí wọ́n sọ ìyá ọ̀ṣun dìyẹ lẹ́hà tí wọ́n tún sọ ìyá ọ̀ṣun gẹ́gẹ́dẹ́ lẹ́hà bìlìrì kímọ̀ ni wàmọ́ ìsàtúnlẹ̀ àṣànà. inú mi dùn pé mi àtàbà rìsálà àjọsọ́lá nàmọ́ ní àpadà sí ibú ti dé bá wa mùsùlùmí ó ti dé bá wa ẹlẹ́sìn kì í sábà mùsùlùmí nìkan kọ́nà wọn bá ní mú kú òní àpadà sí ibú ó ti dé bá gbogbo tí ń jẹ́lẹ́sìn àti kìrìsìtẹ́nì ni ó àtọ́nísẹ̀ àti mùsùlùmí tọ́rọ̀ bá ṣẹlẹ̀ láàrin ara wa àwọn ọlọ́pàá tí wọ́n rí wa bí igbákejì ọlọ́run láàfin máa alẹ̀mọ́ra wa àwọn olóyà tọ́jẹ́ pàwọ̀ àfáà ni wọ́n ń pawó fún bí lọ́yà bá gbowó oṣù bí lọ́yà bá gbaṣẹ́ yóò yọ tààfà ọ̀ pásítọ̀ rẹ̀ àbí babaláwo rẹ̀ lánàá lónìí tọrọ kọ́bọ̀ tá a rí àwọn lọ́yà là ń kó fún àwọn adájọ́ iwájú adájọ́ la ti ń nàró sẹ́ẹ̀mù àpadà sí ibú ni. àwọn àfọwọ́gbà àtàlẹ́ tí wọ́n jagun ẹ̀sìn kì í ṣe tí wọ́n fi yọrí ẹ̀ nìyẹn. gbọ́ mi kì í ṣe tí wọ́n fi yọrí ẹ̀ nìyẹn èèyàn máa kọ́mẹ́ǹtì ni ó ń dá wà á máa kọ́mẹ́ǹtì pé àrẹ́sì ẹ̀ mo ní tírẹ́sì inú kéèsì ẹ̀ ẹ lọ gbé ṣé dá wà nìyẹn Islam náà ládẹ́sẹ̀ àbífẹ́nu táàfà àtàfà bá ń sọ̀rọ̀ kò kẹ́sì fìlíà. ṣebí n táwa bá wí lẹ́mọ̀ gbọ́. n táwa bá wí lẹ́mọ̀ gbọ́ ọ̀nà òdúdú dẹ̀ ní gúrùpù mi màá dẹ̀ sọ reality n tí mo ké tó yé mi ni. sẹ̀ríà ìsìláàmù gan ọ̀dẹ̀fà yẹ káfá àtàfà mùsùlùmí àti mùsùlùmí ká dojú ìjà kọra wọn ṣégbà tọrọ wá ṣẹlẹ̀ bàbá dr amadu ali fulani ọlárẹwájú ẹ ní parẹ́ láéláé wọ́n dẹ̀ pé wọ́n yanjú ẹ̀ àbáwọn rìsálà náà dẹ̀ jẹ́ alálùbáríkà fà náà jẹ́ àfáàre àjọgbọ́ra wáyé èmi náà dẹ̀ wòye pé kí láàfin mùsùlùmí láti ṣe kí láà mọ̀ dojú ìjà kọra wa sí àbá abdulhakeem ọládùgbà náà dá sí ayanjú ẹ̀ ẹ̀yẹ fọlọ́wọ́sì àwọn kan wá ń pè ó wá ń kíkì ó wá ń fohùn rọlẹ̀ ohùn rọlẹ̀ fi lẹ̀ o bí ẹ̀ bá lóun tọ́jú owó tó fẹ́ bá mi fi ṣe kẹ́sì mo ń bẹ́ lù kiri o ntọ́ ọba rí lọ́bẹ̀ tó fi wàrú ọwọ́ wàá gbé bá mi ní kiri o lọ́sùn stéètì. ọlọ́run ní dá wàhálà ẹ̀yin fọ́lọ́wọ́sì ẹ jọ̀ọ́ ẹ ṣe sùúrù ẹ má dá wàhálà alẹ́ sínú ẹ̀sìn mọ́ ẹ má da wàhálà alẹ́ mọ́ ẹ má da wàhálà alẹ́ sílẹ̀ mọ́ àìmọye àwọn tí wọ́n ń sẹ́ndì fídíò àbáṣà ayé ti sí tù sí mi láwọn tí mi mọ̀ wàláì tàlẹ́ tí mi mọ̀ wọ́n sẹ́mi ọ̀rọ̀ social media alájẹ tírìtì kẹsẹ̀ lẹ́yìn mo búlọ́ọ̀kù nọ́mbà ẹlòmíì mo dìlítì ẹni ọ̀pọ̀ fídíò tá ń sẹ́ndì yìí fídíò tó ti pẹ́ ni fídíò tọ́jà tuntun tá a fáyìí ni ẹ máa sẹ́ndì yìí fídíò tàbá Saidi ṣe nísìn fídíò tí ń sọ̀rọ̀ ṣọ̀kan ni fídíò tí ń sọ̀rọ̀ fẹ́ ni sẹ́yìn fọlọ́wọ́sì látò dá wàhálà lẹ̀ mi ìṣe mọ̀jẹ̀sí di sí àfa o ẹ gbọ́ kọ̀nẹ́ẹ̀tù bí kú tì mí sàmánì wọ́n dẹ̀ nítẹ̀ lọ́rùn pẹ̀lú wọn fọ́tò tọ́nà ìyanu ayé mi mi ìdẹ̀ retí oríire lọ́wọ́ ẹ̀dá kan mo retí oríire lọ́dọ̀ ọba tó dé mí ni ọba tó ní mi ọ̀dẹ̀ fi mí lẹ̀ ìyẹn jẹ́ tẹ̀yìn followers wọn papọ̀ máa tún sí ẹ̀sìn gbogbo àwọn ẹlẹ́sìn mẹ̀sìn mùsùlùmí kìrìsìtẹ́ntì oníṣẹ̀ṣe ẹ jẹ́ ká jẹ́ kó rí wọn pé ẹ méje káwọn followers oṣù àdọ̀tá ara wa bí ẹ bá ti ẹ̀pù ẹ gbogbo tíyẹ̀ bá ń ṣe àtúnṣe tó bá ń ṣe tó bá ti rẹ́ni kí ọjù gẹ́gẹ́ máa fura wọ́n fẹ́ tẹ̀ ọ́ pa nìyẹn.